Alif Lam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 تحية من عند الله مباركة طيبة وهو السلام عليكم ورحمة الله وبركاته Ewùgbò ìmájà yálà ọjọ́ bó tọwọ́ náà. Ìyàwó akóròjá lẹ́ni ni a náà ọkà. Oṣù Ramadan ní ọdọ́ 1438, ẹgbẹ́ ti déédéé by Gregorian calendar ìwé ní ṣe èyí ní ṣe 16 sixteen june two thousand seventeen kà á dábàá tó yẹ súra kàmí ní súra yẹ tẹ́tọ́. wọ́n ti súra tó rọ́ọ̀mù àdẹ́bẹ̀ súra tó rọ́ọ̀mù anáyìí. Rome ìsìláàmù lè gbogbo ìní súra kàdé kùrọ̀ánì màdó súra tó róòmù wọ́n máa àdàrọ́ kẹ̀ máa róòmù wọ́n máa màdó róòmù ìkìdẹ́ ìyẹ̀wò akọ̀là ní àwọn ọmọ yẹwà ní kírísítà àbọ̀ ma contemplate ma kpebe da ma kpebe ta nwoke bible aka yani that shall find the truth the truth shall set you free sura aka dai qur'ani ma do sura rum ngo si rum ngini on the room nunga nungo kọ́ńtìrì mọ́dọ̀ vatican nínú vatican àti rome ọ̀dẹ̀dẹ̀mọ́lẹ́ dọ́ndà ngbò mọ́dọ̀ italy nínú ó yà náà ń gbókí pope agboyàmí christian ilẹ̀ ìpapò abọ́ roman catholic kó kagboyìmọ̀ ilẹ̀ ìpapò sákàdó kí adọ́dà kó dákìtù kọ́lọ́ yà ní ilẹ̀ ìpapò. ya nile ini sura dungun odukulu pam kiwa rum kido ya ne itili le kisomongi vatican de sura ka kola lola rum lere sura ya mabapa under the leadership of Prophet Muhammad sallallahu alayhi wa alihi wa sallama ee qur'ani ani sura kadomo madoki suratu rum abujuku eke chapapa kel tulakami kristen kolulu madedoe qur'ani yonu sura mado sura rum soji anabi muhammadu ni asoja tangun abujuku tulakami kristen ẹni ti fi sura ipa ẹ̀rọ Ya ẹ̀ àti sura tulmẹ̀dínẹ́tì ni sura medina elegedusi sura kaki sura makka but makka nga nebi dengi sura ero wanwi sura hii ya ngodo ngene kisaba kage eki akpibe gi asha dini todojo enya kola lola udulu wa ni kristen ema onkeka ẹ̀yìn akọ̀lá dúdú níbi ìyínsá ẹ̀mẹ̀hún kẹ́ẹ̀kà òlàkà ẹnẹ́kà kí dẹ̀dọ̀ rẹ kí yẹ kẹ́dẹ̀rẹ̀ tí yàn tó dúkì kura áàdì ti jẹun yìí máa níbi muhammadu papọ̀ kọjọ́rọ̀ wáhán níbi muhammadu kéyì kura áàdì lẹ́yìn súra dùngún màdọ̀ súra rúùmù chapter rule chapter of rule qur'ani ne faya subhanallah egi dai oji sura ikete odu sura yoho inani yaye egi jana makosoka tun ma me udu ya dini matene mawadi correction ha matuwazi olagwagwegwageweuka efivo kuvidia abejo kuchakotomo weyomo wekuwa mdabalubile abekumbuka domo ama hivi yani ama mokatu madudolu menu gbogoewe kogoekogoe afivo ami kristen dodogele gbogele ami atene kuwe

المستمعون أما نترى إيه قرآن يعني سورة دخل الدنقم يعني سورة مريم سورة مريم وما أدراكم من مريم إيه يوم منك مدو مريم يعني مريم مريم في في دانكو بيا نبي إيسى عليه السلام ده àtòun àtọmọ́un aléyìn máa sàlẹ̀ may peace and bless of Allah be upon them àti àtọ́mà èyí kùrán kùrán ìdún wọ́n bàtí nẹ́nẹ́ na ṣàdúkì islamu pẹ̀lú nẹ́jì aṣàdínì islamu nẹ́ kí wọ́n yánẹ̀ àmì yíò gẹ̀rẹ̀ anibi ajeke wa hadithi ka wallahu a'lamu bi sihhatihi ka kana ju ome ma biene ngama ama ama nebi ojo ami ju ama le pa nebi isa ojo de won kwa ni mi to yale ama ani anibi musa anu boki so ye gbite bia bia ne yudo ma bi brauna nyana mi yugo ama paneli zakaria we ama paneli haya ma opa ma nibi owowo anibi a muhammadu ọ̀nà ọwọ́wọ́ máa tẹ́m tí kú máa dọ́gba ọyọ́kọ̀ ọyọ́ ìdá níbìdí àníbìdí escape boku bibiru matata ne ngani bite ega wowo tabala tabala ni sura de qurani ma suratu bani israil sura bani israil sure ma dungu sana ozo mamuro kwa ki yanu duwe male amangi nu japani bi ozo nu ni to alhamdulillah ti be nu yayin abi o memele huma oyo la kama kimudu madukulu ya suratu bani israel ajo ah, ngangoni suratu rumu imire suratu abdullahi kitata nabi muhammadu hii, ene goma mame suratu aminatu iya nabi muhammadu ene goma mame odo oh, ma nabi muhammadu papo mebie mgbeji atia ehi qur'ani de ó dẹ̀mú ẹyà níbi papó ọyà kan níbi fẹ́dọ̀ tó lè khadija ọyà kan níbi fẹ́dọ̀ tó lè obi ẹnẹ́yìn aisha ọyà ọ̀fẹ́dọ̀ ń gbọ́mọ ya dókì náà papó ẹnà ẹ̀rẹ́wdó ẹ̀nà kè kùrán òmìkódó mamá àdó ní súrè kí akẹ́kọ̀ọ́ lọ́pàá mọ́ ẹyà níbi màkí súrà mọ́ ẹyà níbi ẹ̀mẹ̀rí kùrán mamá mẹ́rin omedu manu yima gojo mani sura manu sidi ayi alkurani wa kokola lola moya nibi ikole yonuma yango fuma oko kakma ibenu jazaba punishment ema it will be double compared to amotala komuna amoya ya nibi muhammad to kurani kokola ndogo yi anabi muhammad kokoi ojo to kurani leko yi ilmu gbẹ̀yàn mọ́ ń odó ẹ̀nà tẹ́tẹ́ máa fi ẹ̀ ìyìnàdọ̀ fáyà mọ́ níbi jí ìfúra nìkọ́ yìí orin sóra tó máa dé dodo ya níbi ẹ̀yọ́ kà ní odó níbi dùn ní máa bi sóra tó níbi níbi muhammadu dé ní àtàwọn níbi yóò ní odó jesus àti e ní 34 places milaga suro dukulu dungum kiambia uduie kibi jesus ite qurani mbodu kwe welcome kwe qurani tuli hakika ni kristo nimejulu yani amadu kwe welcome adina nabi muhammadu tubodule jisuro dukulu ango ango kola lugu vatican headquarters I'm a christian I'm àmì orthodox christian that is roman catholic mission rcm headquarter my left, kẹta up in kọ̀làwọ́n wá and súra jìdẹ́ kì wọ́n wáyé ọ̀làwọ́n kì wọ́n àfi ẹ̀mí súra and it, it, is, it was unfavorable kì wọ́n favour ma tabale tabale eh quran anibi ke mo gboyin oja ka mo gboyin oji ewu yanya dodo ewu mbokma mama na ọkọ ohun ma ti tẹ́lẹ̀ pa wọn ma jẹ́ kọ́ wọn ma gbàdí ni wọn on the contrary bàbá òjà ma wọn kọ́bọ̀ tọ́lé kàá kà kí jùkọ́ la yín wọ́n máa yín ìjẹ́ ti kó nà kí wọ́n yẹ mẹ́mí àtòbé ẹgbẹ́ wàá wò yìí bó kàkìdí

in favor of those people yàkọ́ yóò yàkọ́ wọ́n jẹ́ ọ̀làjì àtàrí àsọ̀lọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àmàkìnà lẹ́mà máa mẹ́mẹ́ màkẹ́kà lọ lẹ́mà yìí sẹ́ǹdẹ̀ ẹ gbọ́gbọ́ ara níbi tá màá mẹ́kì lọ́la mọ́ kó ẹ̀ màtá onúgbẹ́ máa nù màlẹ́ àníbi on letters ìmẹ̀yẹ kọ ní àmẹ́yẹ gbá an illiterate a typical illiterate ẹ̀dá níbi illiterate yìí náà ìṣẹ́ wọ́n wù anibi si illiterate im that fi na adabi ubi jẹmọ́ wọn abọ́ mi kó wẹ̀ ní ọjọ́ dà níbi àṣà ni illiterate tó dúkì gbọ́ ìṣẹ́dá kíni iye anibi òtítà láì omi tí ó tó ti because àmọ́ tágàdàgì lè wúdú kì á bọ́lá lúgbà níbi èṣèdá òtítà láà yà á gbàká níbi ele is an unlater ìmẹ̀jú kọ́ ní àmì yé isaiah chapter twelve verse nineteen the book is delivered unto him that is not learned. If you say unto him, read, he will say, I am not learned. ní súra ọwọ́ òdùkúlò dùngbóhùn tọ́súra mẹ́gbà àrùjọ kámdọ́ kúrẹ́dà kí súra ìjẹgbà mẹ́yẹ́ tí bíbí irúùmù gbókí pọ́ọ̀pù yẹ ìpapò agbóyàmì rcm àmì kírísẹ̀nù màmá jẹ́pà màbà ní màmá jẹ́pà níbi muhammadu ní rúùmù ó yà máa mìkúra náà ní súra sẹ́pùtò dùkùlù dùnkún kàkí súra rúùmù ẹ̀dẹ̀ yìí ìyàtọ̀ kọ̀ọ̀lá yìí ẹnẹ̀dún máa jẹ́ jù ẹnẹ̀dún máa tún ẹjọ́ ẹ̀tọ́ dọ́là yìí má dájì ó tó tó láwẹ́ má bẹ̀rù tó

alkọjọ́ bí wọ́n ni a ní gẹ́jọ́ rí dáa sórẹ̀tọ̀ rúù ìyẹ́ tẹ́jì ẹnikẹ́ tẹ́jì níbi rúùmù dẹ́ ló ti italy ló ti vatican gòkè rúùmù dẹ́ tàbí sórẹ̀ alẹ́ka náà alìsìláàmù ushane unde Allah ushane pami huruful muqatta'a iki apia e Qur'an ama sura ujuzu jujugu yome ani sura ujuzu jujime wela eh kojua ushane ngu kojua tat ami sura le pami huruful muqatta'a that is alphabetical letter eti mataba tie iyotaka dabdu ko jode rogwa mama tede alquran is a strange sentence. is a strange utterance in the holy quran kotaka do joddu mataba ne mama ubotaka da ke bi usane chapter dale ya motaka do yo imna lene o ma ko gane o ma kala yi yani r b m i am your lord who created all of you who created universe who have rain on you both here and hereafter r f c gbàtàkàtà ìsábà nọ́gẹ́lẹ́ àmọ́mọ́lẹ́ بس قرآن يلنا with a certain wisdom behind it إلا ما ندو هايجاك حتى امي عرب يي أمي عرب اوكي ما أكوافو أنا دوك انا نطلع نترى نبي محمد لا تسمعوا لهذا القرآن ولغوا فيه لعلكم تغلبون أنا دوك نتري القرآن كان نبي محمد ناين سيري witchcraft oògùn nìje amẹ́nẹ́tí kàmẹ́tí ní gbọ́ àwọn oògùn ẹ̀lẹ́ amámẹ́ ẹnẹ dúkẹ́ ẹnẹ tí rún ìwọ̀njọ́ lọ́nà múnẹ̀ tó bọ́n la ẹ̀ṣẹ́ nípa mi alphabetical abbreviation alif lẹ́ẹ̀mí ah ah ẹgbẹ́ mboki gbola ho tama yate kukude mutano la Qurani hii mude ti tong mama taba boma matani amate arab makoso heka makoso presentation to the audience maduwine ile da ko ke address amone who call with very good eloquence and orator kenanga kola kije gbonga amone amara bulidi ile amarabu todu kola loma kume yeyu zola loma amarabu nidi kuma me ma kop ma gbanu ma mda nona mata communicate bolama uwe ke ko se ko pregba enwo ke ko yana into 50 pages otakada arabu me ye ka polo la ko yodu nya ma lu iba ola dia lo ti 50 pages arab mdo fọọmụ inde heri ka kọ eligi manyị kparu peji ọtakadan mameli ledukweni ke mdu tugbe arab kedi mili deri kanu mọ ene kikoili iya menelen eli ehun le ma lo nogun ma gbaju anìyẹ nẹlẹ bá ẹhun kìdé arab ma

ẹ̀hùn kì mí nìyí ìnẹ́kẹ́ wọ́n kẹ́ ẹ̀nẹ́ ti mọ̀tákàdó yàmá máa máa wọ́n lẹ́ ma máa ń yá kọ́ alẹ́jì sọmarò in pages lẹ́bà ohun tí òun náà nìkẹ́ kọ́ yìí àmàmdà kọ́ alẹ́jì sèémà ẹni dúmọ̀ anágbọ́ máa ń bò kàlà lẹ́gbẹ̀júrú mẹ́ alìsí ẹ̀ arab àmà kéde yìí ọ̀làkọ̀tàgàdà wọn imúdi tí òun nẹ̀kẹ̀ kan 50 pages a maluki ayé yìí sí ma in half page you summarize iheli eli lẹ́tọ̀ wọn kété kí summarize kete ń kété mọ́ abókì kọ́ ìtẹ́ ìṣe ma lẹ́yìn ọ̀yọ́ ẹ̀nà kàwọn ìmọ̀ ìmọ̀ yóò yẹ òun máa ń nàkì duwak mẹ́ẹ̀ máa kọ ìsọ́mọ̀rì iṣẹ́ òmìnà ikọjá ní gbogbogbò ya bí 50 pages or more than that ìná ṣoṣo múdé tínú múdé tí ṣọ̀rọ̀ ìgbà kàdọ́mù ikò yóò là tó a máa mi arab lẹ́yìn òmèyé kọ̀ọ̀lá ma kò máa báwú bẹ́ẹ̀ lẹ̀kẹ́ ní dúmọ́ ní kí wù stand ma yamani ma ní ibà

ma bí ẹ̀sùn bí jújù jújù ẹgbàbá àkódágó àkóhùn ẹ̀wọ́n tí ní èmi dọ́gbà mẹ́wọ́n kọ àpìtí túkọ́ àfẹ́nẹ́dó àti wẹ́mi ní ìdẹ́lẹ̀ wẹ́ ẹ̀wọ̀n yàwọ́n lò ni tọ́ alò ẹ̀kí dékò wẹ́kẹ́ tòhé mi ní oníkú tòhé ẹ̀ ní ẹ̀wọ́n lè ta ó pé agàbé yìí dà wọ́n dákò èyí wà wẹ́ ẹ̀wọ̀n lò ni wẹ́ ẹ̀wọ̀n yàwọ́n lò ẹ̀wọ́n ni a máa rí ní ọla níbi muhammadu káyẹ̀ tukọ̀ ló nà ẹ́dẹ̀ yìí tukọ̀ ló nà yìí lẹ́mẹ́ ní àkà ẹ́dẹ̀ yìí a máa fi sílẹ̀ a máa jẹ́ àkà a máa mú báyọ̀ èso ọgbọ̀n máa mọ̀ rí iye kà dúdú bà rà yìí ohun àníbì má lọ ọ̀là rí ìdàmọ́jọ́ dọ̀là yán lókè alif lam mim salif lam mim alif lam mim yàtọ́gẹ́lẹ́yìn tí àkàkọ́jẹ́ kùránà alẹ́ yé lẹ́un yẹ mẹ́tùkọ̀ ọjọ́ kùránà ọjọ́ ká gbáyọ̀yàn dábàkọ́dà ń dẹ́ ń gbogbo adọ́kọ́gbọ́ bí wá náà ẹjọ́ piranẹjọ́ ẹgbẹ́jìlì mẹ́ta hómi ó mẹ́gbẹ́jìlì mẹ́ẹ̀bẹ̀ hómi tọ́ ẹ e, mẹ́mẹ́sánà wá sí alif láàmìm alif láàmìyẹ àà láìlà ìlọ̀lọ́ ó ṣùgbọ́n kàdí ni mí ọ̀dà dínà lò lẹ́lẹ́ ẹnna bi dẹ́yìn ti dọ́là ńkọ́ wọn ẹ̀jẹ̀ mẹ́ka yà dín kì í kàmú nà yọ yọ lápẹ̀ kura ní bí ẹ̀gidẹ̀ wàláyé má kà bá wọn dàjà ní má yọ ọmọ tó gbó dàjà ní má mẹ́ padà kàdọ́ ọ̀bì má kọ́ dá ó tó tó tó tó ti ọjọ́ àdọ́dà lẹ́wà tún má lè kọ́rẹ́tì mẹ́yàmẹ́ ìnà wọn pé bá màdà iyọ̀ ní màdà mẹ́yà ní ìnà bá mà ń ọjọ́ kí máa nẹ̀lẹ́ kí mú yàn bá dí ní lẹ́dà wọn ọ̀yá ni a máa pè kúrá ní bí ọ̀wọ̀ ẹ̀mà ẹ̀nà jẹun wà dí à ọ̀pọ̀ òkòkì akọ́ṣọ́ ẹ mọ̀ ní ẹni kí kúrá ọjọ́ pàbí tẹ́kẹ́dà tó So I mean alphabetically abbreviation a use do be Quran. I mean where the cause you use mapa kochaka do she well energy. E welele ami mele ni kojo di Qurani sumele ma use ami alphabet me wele kojo ta use ma do si abbreviation today Then they made a construction of sentence for you. And the construction was well constructed. Ama kaike nafsun qati'un law hmm? nafsun qati'un law sirrun nafsun hakimun kọ́ọ̀tí òǹlẹ̀hù sírò àmì wádìí mẹ́gbẹ̀lẹ̀lẹ̀ màdù construct sentence yìí dẹ̀ àmì àwọn alphabet i mean àwọn alphabet mẹ́gbẹ̀lẹ̀lẹ̀ màdù construct sentence yìí dẹ̀ nẹ́sùn hakimun kásùnù káàkó nẹ́sùn hakimun kọ́ọ̀tí òǹlẹ̀hù sírò ẹ̀ حكيم هاء كاف ياء ميم قاطع قاف ألف ضاء عين له سر لام ها سين را sàmì wẹ́ẹ̀dì kọjọ́ bí yúùsù máa rẹ́ta tó lẹ́wọ̀n máa dùn wọ́n dùn fọ́ọ̀mù sẹ́ńtẹ̀sì rẹ̀ ẹ máa dùn fọ́ọ̀mù sẹ́ńtẹ̀sì yá ń ṣojú sẹ́ńtẹ̀sì yá báyọ̀ mẹ́ni sírùn nẹ́sùn hakimun nafsun ti text ọ̀làdẹ́ text ẹyọ ọ̀làdẹ́ ìwà gbogbo ọjọ́ òun dò hakimun the lord of wisdom ọ̀làdẹ́ ìwà gbogbo òun dò wisdom kọ́ọ̀tí ùn ọ̀làdẹ́ ìkẹ́kọ̀ọ́dá kékeré lẹ́wù sírùn that has secret behind it àmì construction lẹ́ àmì wedding lẹ́ tí í ṣe ní secret ìnímínì ni So ami jà tọ́ àmì word kìí ṣe sentences kìí àmì letter kìí ṣe ohun mẹ́wọ̀ kálùkà fún mẹ́gbọ́ ẹ̀wọ́ ẹ̀lẹ̀ máa ṣe àmì letter lẹ́pa pọ́ mẹ́wọ́ ẹ̀lẹ̀ ẹ̀yọ́ ká tọ́ èyí dúyàbọ̀ wà nìyí ọ̀pá pọ́ máa lẹ́ òun ti alif lam ẹjọ́ dodo ànàmì hurufu èyí tó kó ka anami urufu ekititi mbi ko kaleta bene akoko ki nun sob ko inumbe ekititi yasin bosin hamim boha inumbe ekititeta alif lam mim alif lam ra inú méjì jẹ́lẹ́lẹ̀ alif lam mim sad onúdọ̀mọ̀ ẹlẹ̀ inú méjì jẹ́lú hamim ya ayin sin káfíà ààyìn sọ́ọ̀tì ìgbégi àṣẹ lóye rẹ̀ àmì wẹ́ẹ̀dì dú àmì lẹ́tà kọjọ́ yìí àmì ẹmú idú sí lẹ́tà mọ́nà màtí ẹ̀wẹ́lẹ̀ ẹ̀wẹ́lẹ̀ lẹ́nà mọ́lẹ̀ mi dù form sentences ki a ń kọ́là kí a tún kọ́ kí a ń dà nẹ̀rẹ́jú wa ànẹ̀rẹ́jú kì comprises ẹ̀wù kàmẹ́wù àmì òórùn mẹ́wẹ́lẹ̀ kọjọ́ yìí an abbreviated letters lepa kuchakadu to ile kitapa e ile ole ile kitapa leki ghulibat ar-rum umna eh, ami ami abbreviated letters le abi ya challenge ami arab le challenges ki create ngam arab de mataba bene duki hakola mataba bene duki address mataba motaka dojo du kitabu kola pamone with abbreviated letter mamata ola nibi ma tene kuma gbọ́ ní kẹmẹ́ wọn sáànà ọmọ àyà gbọ́dẹ̀ tọ́gbọ́dọ̀ oyé tí ohun ìwọ́n mú di abnormal ìmúdójú e yí ní màmá gbọ́ màmá tani. wọn sáànà ọmọ di alif ألف لام ميم صاد إلك ما بوي إما تنشن ما وقو دابيا ẹ̀wọ̀n ni àwọn kàdé ìké ọjọ́ ń àgbọ́ gí màmá mẹ́ bàtà gbẹ̀mùbí ayá lòmí oòrùn ẹ̀mùbí ayá lòmí oòrùn ìmúdẹ̀rìn èkì kí a di wọ́n ni ni wọ́n má ẹ̀rìn èkì yàdùnwò máa sí màmá kọ́nù jẹ́ bí ti máa ní ẹni ẹkẹ̀skìsì dúkìdúgbẹ̀ máa dọ́ ọmọ gbọ́jọ́ ìrẹ̀skìsì lẹ́kọ̀ọ́ dáyún máa lo pílẹ̀ ìtàkójú ọ̀nà tí wà ìmọ̀ tẹ́ṣọ̀n máa dúọ́ máa wẹ́ lẹ́gbọ́ tílà torílẹ̀ ìsùsánì kùránì ìjájọ́ tó غلبت الروم في أدنى الأرض وهم بعد غلبهم سيغلبون آية كده فكرة كده ó wà ní kírísítẹ́nì mẹ́rin yóò kọ̀ọ̀pá mẹ́jẹ́mẹ́lì bẹ́ǹkì báyìbùlù àkà a book of john chapter 8 verse 32 káà ìdúgbà mọ́tò tíyánàlá dear leader hmm. or jeep memda ti wa ile hmm. ima ki qurani ni ugbe ki oh, mbot badini ki bumo christianity de eh? islam ya bo yima mi christianity by judaism error manesi correction ya dunuma o oh, ye kame nadini ìyẹ́ ìjẹ́ kámẹ́ sí ahàlùlì ti sẹ́ẹ̀bì ìyẹ́ kámẹ́ nù tákàdá yọjọ́ tákàmẹ́ hó àdọ̀ yìí àbómẹ́ hó àdọ̀ yìí mẹ́ ọwọ́ níbi yìí ẹnu máa ń muhammadu muhammadu muhammadu e níbi ìsá punishment ẹnẹlẹ sold the capital punishment e pa ma pa takojọ kí ló bá dáhùn ẹnà kì í na bí iye ànẹ́bì ìsá e pa ma pa tẹ́kọ̀ ànẹ́bì muhammadu kí wọ́n àmì yíò ṣẹ̀bọ́ israel mà sábà ànẹ́bì ìsá mẹ́yẹ ànẹ́bì ìsá tajọ́ kan ẹ̀ ṣe ẹnà kì wọ́n fi tọ́ yàmì yíò èjú kì wọ́n condemn ma oyó làlẹ́ mamamamama ṣàdí ní islam sọ́nà olùgẹ́ máa fẹ́ẹ̀lẹ̀ dìfẹ́ndọ̀ lé máa yàmì yú ọwọ́ ma gbọ́ yàmì yú ọwọ́ dùmọ́ ogo anyhow a ma kó ma gbẹ́nẹ́ yọ́wọ́ ìdẹ̀ àmì christian múnú yọ́wọ́ ìdẹ̀ up till now gbókè fi tọ́yún mẹ́jọ àdín islam kàkà mẹ́sẹ̀ ní dùn àníbi ìtàjẹ gómẹ̀ntì jẹ́ náà ma mi yú iye àníbi ìtàjẹ gómẹ̀ntì ìjẹ gómẹ̀ntì dúkìtà bàdé ilẹ̀ ìmàmà mi kurana nabi muhammadu wa kai ami christian wallahi me so ko pa me jipula me do ada ti wa me le speak le goi goi me ko wa ka ne ti if you are loyal to your religion you will honor us ṣe de o bogi tani naira manga tiji naira ma po su ti jesus ma du tedon gbele wọn islam akọrin yóò tó dẹ́nkù tó lójú

petros sonuko jane rande religion e matuna matawa olu una isebo ode champa umatake religion christianity eki adai ko ijo dudu ẹgbẹ́ kí a lè dì máa kéèkì dẹ́ káyẹ̀yẹ́ kòkòrò yí máa yìí ìṣe caesar julius caesar òòjọ́ ni yín mà àmì kírísítẹ̀nì ilẹ̀ pàpọ̀ ṣakadú abóhùnkú tákì hirkel heraclus tákì gbẹ̀gbẹ̀ ẹni ẹlẹ́yẹ àmọ̀ṣọ́nú àbẹ́gẹ́dá mà líìdà ní kírísítẹ̀nì ilẹ̀ pàpọ̀ ìgbélẹ̀ ohun ìyàwó àgbàdé mà tóóró abegi awolo agwuna taka ma wolo agwuna today ma ube kristo ni idu ikole ikole udo ya nabi muhammadu iya temele mele ka nibi tadu udo oja ne makka e gbogma du ami kristo ni duwiba owo ẹ̀díẹ̀díẹ̀ ẹnẹ́kọ́ ní ó lẹ́nà bọ̀ ó yá constantinople ó yá eh, jerusalem ìhú kọ́ńkà àmì sọ́jà náà bó má ìmójà náà ìgbà ó gbogbo Mami sọ́ọ̀sì lélẹ́dẹ́ ìhú búlọ́wánẹ̀ búlọ́wánẹ̀ màmí àmì símbòlù àmẹ́wò dè olù nazareth hebron ami welele du kilo ne jerusalem zamat zaka kwa kosa kadu mamu baba ama kavira guna gode jide ugbo ki baba mu ma wati constantinople omo si toki nini ande ama papa nini ugbo ki kobo o ya si headquarter ni christian ile pa ko ikole onu ya ni christian bako.

ìyá àjẹ́ náà mẹ́mẹ́lẹ̀ torí àmì sọ́jà àwọn ọmọ kírísítẹ̀nù máa kakóbà mọ́dọ̀ làwọn fi àti unlike ìbéwò ẹ̀bọ̀ nínú mọ́mọ́ ọ̀nà ìdójọ́ rẹ̀ ó nà sagojú wà tẹ̀mẹ́ mẹ́dọ̀dá tó hẹ́ nà dá adá ajalóyún àtàkùnyún mẹ́rin àwọn ojú àwọn àmì kírísítẹ̀nù dókítúbì ẹ̀ náà bá mọ́dọ̀ làwọn fi àti mọ́bọ̀nyí mọ́dù bí ọ̀nà yí máa lẹ́tí yàn àgbẹ̀yìn káàkiri ìpìmọ̀ kó yá ní iran mẹ́gbàbà tó dín iran yìí ni iran báwọn onú màmá mọ́ yá ní ìgbà ìbá ọ̀rọ̀ ọ̀nà yí máa wà mọ́ yàn yóò mọ́lẹ́ máa dá ìwó oṣù ọwọ́ ọwọ́ ẹni kedù onú ẹni òjì mẹ́lẹ́ kìdẹ́yìí àbí ìwọ ọmọ yìí má ní kéjú hù ní tẹ́kì òkòónú àmà tábìrà fúnà góòlù rẹ̀ ma come agreement kàkí ní yí olú ìṣẹ́kí penetrate àmì allied forces ma ń lè yóò mìíràn ma ń rọra nìyà wọ́n dàtẹ̀kọ̀ wọ́n oòrùn ìyàgbójáde kírísítẹ̀nì mọ́dúnbí ó díyàn oòrùn ìyà máa káàfìrí ojá ní paris today oòrùn máa papọ̀ ṣẹ́fọ̀rọ̀ àbí alẹ́gẹ́ anìkẹ́ penetrate norway ewu kétejì àbọ̀ ilẹ̀ ohun máa ń rún wọ́n lámá ẹ̀hùn kìí ó ń àgbàkọ́ oòrùn ìyàgbójáde kírísítẹ̀nì yìí báà ìlòlú dókìdó yanẹ̀lẹ́ ti kílèmù ẹ̀wọ̀n gẹ́lẹ̀ màmàtá wọn tẹ́ǹtì wọn ní dó kílèmù yanẹ̀lẹ́ yẹn ni dó ọwọ́ màmàtá ẹ̀hùn kẹ́ẹ̀dù tòun ilé takún ẹ̀kọ́ nẹ̀lẹ́ rẹ̀ amẹ́ńà rẹ̀ olóòrùn ohun olóyèdè ìyàjẹ́ abóhùn ìyàjẹ́ òsì kọ́ìsọ̀r kọ́ìsọ̀r òsì fíìzà ti yẹ́yìn mọ́ ọwọ́

ulẹ̀kùn ayá lè bí rí rẹ̀ ẹ̀hùnkẹ́lẹ́ bí mẹ́mà ń ké mẹ́dọ́dọ́ kami unlẹ̀kẹ́ mú dàbíá week of centennial oyanẹ turkey headquarter agbókò nú turkey erdogan president president magu headquarter ọmọlẹ́ka jẹun kò ń kẹ́ mú dàbíá o amẹ́kámẹ́ mọ́ dọ́ọ̀kà tó mọ́ kámẹ́ dàkúlẹ̀ mọ́ wọn dọ́ọ̀kà òun kẹ́ mú dàbíá bàkẹ́ ẹ̀dọ́mọ̀ òun máa nẹ́kẹ́ dàbíá ní amẹ́gbẹ̀lẹ́kẹ́ ramẹ́dọ̀ kámẹ́ tòwẹ́ ìnẹ̀lẹ́ mẹ́wó in mẹ́mọ́ rẹ̀ bí yẹn nílẹ̀ mẹ́ẹ̀gbẹ́ gbé ilẹ̀ sòkòtò ọdọ́ mẹ́ẹ̀gbá na mọ́má lò ẹ̀ níbà wọ́n ṣàgbójí mà ní àfọ́ọ̀kù ẹdẹ́jú bá àmọ́ onú agún náà máa tó dè kẹ́ẹ́dẹ́ ibà amánike sọ́pọ̀ amẹ́lẹ́ká máa nìke bí wọ́n tíyàn lò amádòbí ẹ tíyàn amádẹ́kọ̀ọ́ sòkòtò ọdọ́ mẹ́ẹ̀gbá mọ́má lò ẹ̀ náà amádẹ́ni dú ṣàgbójí mà nnedu hu ona kiyete yabo kigada mai ya doma gada mi soja hu yorganize mi soja e organize mi soja le ami soja mo ya opanu ne uya mo mutu kete kete kete kete kete puku puku puku puku hey uya mutu kama pame kazi ni erere ọ̀la ti sọ́mọ̀rì wọn àgbọ́dẹ̀ eh, encyclopedia britannica volume Seven and volume Eight, volume Seven, page One Hundred and Fifty 159 taganwọlọ́dí volume Eight. 8 ṣọ̀tá àdẹ̀rẹ́ àbàpàlẹ̀ history jìdẹ́ gbòkẹ̀lì ẹ̀pẹ̀kọ́ òdẹ́ gbòkẹ̀ àwọn ilé ọ̀tá gada yà bàbá albidaya wọlé البداية والنهاية لابن كثير ابن كثير وتجدوا هنا في تاريخ الإسلام لابن جرير الطبري مبيك إن الله ما كواي هديني يا بابا أما تايدا يدون يقال ما يريدوك إنما ف ẹgbẹ́ yóò tuntun sàmà káàkiri lẹ àmàwádà mi kírísítẹ̀ nìyí edumale maduma ya yi ka kabira to da yake ajoja ne maka yi ma ya ota bezu na ta ti ya gwanyo jitan obegi na obeti ọbọdọ ti ko mbegi na uba na okelegwu amma ah, mataba agbódùn ah. mú

abe oya nebi muhammadu ata nebi muhammadu nugonugo ẹdọ ma ṣe pàdé ó a ma wóòlù a ma ṣóde a ma yá dàbí kírísítẹ̀nì ó ń bẹ ìgbìnẹ̀ náà takàdọ̀ ọjọ́ àbí ìjòkòtẹ́ àdọ̀ tírẹ́tì tó ní má kọ̀lá rúmù rúmù rúmù ìyàmó yá ní ilẹ̀ igbókè díẹ̀ nàbí rúmù lẹ́pìtì àwọn kìrìsìtẹ́nìtì ọmọ máa dọ̀tírẹ́tì oúnjẹ lè ilẹ̀ pápó kìrìsìtẹ́nìtì bá ẹ àdọ̀tírẹ́tì kìrìsìtẹ́nìtì bá ọmọ máa dọ̀tírẹ́tì oúnjẹ lè ilẹ̀ pápó ọyọ́ ìṣẹ̀ tàtìrínìtì ó yà ní róòmù rẹ̀ kírísímàsì níwúyẹ odó àmọ́ òdè òdè òdè òdè dókìjọ màá yúzọ ilẹ̀ gíní ó yà ní róòmù kóòrò àmẹ́hun dúkì jẹ́gẹ́ pàbíẹ́dù kẹ́nìkẹ́ ilé kírísítẹ̀n kẹ́ ẹnìkẹ́ jesus mọ̀nyọ̀nyọ̀ kẹ́mà àti jesus ní ọ̀pẹ̀hun lẹ́n ńgbò ìlèwé christianity ńgbò rúùmù gbọ́ tó dábẹ́lẹ̀ ibùnú khaldun is a historian kìlẹ̀ mọ́pàpọ̀ bùnú khaldun an egyptian yéè ni christianity dábàwọ́ yẹn ní rome ani rome ba religion neema kama nei christianity gene ni influence oye over ami roman ni see in instead of that ami roman amenu paro oye ami christian na mene ke exchange christianity enwe ma papo ami christian o adopt mamdu dadi na christianity mate original ẹni tí jesus olúgbònúgbò náà ó yá ní rúm mate ẹnà ríyàn màmí room. rúm gbà màmí gbò dàdí ní ma ọmọ yìí christmas mú dàdí ní ọjọ́ ó yá ní rúm jesus ẹ sọmọ ọjọ́ ó yá ní rúm ní wa good friday jesus was dead and buried huh? Eh? and, uh, and was resurrected after uh, on friday uh, on monday ko.

ama rida duki we christianity taki bet madaru bi te to da me nga rida ngo ya ne room kabe ki ni christianity yamuba mundu di christianity ta nbe o ya ne london ma um, uma protest me na bo rum adini me ame wo adini me ka adini christ na me na adini go na me ti to do gana la we protest against you wan ki sika ma mbe london become protestant iromo ẹ̀sí máa dá máa protestant rẹ̀ ẹni tó kí èké yóò fi dá sí ìwọ̀n ìgínìgìní á nínú ẹ̀hùn sí london náà bí ẹ̀ protestant àìlè mẹ́dúnmà mi protestant tó dẹ́hùn mẹ́gbẹ́ ìrùm ẹ̀hàn tó sẹ́hùn òdè ìfàmẹ́hùn gbó rúmù rúmù dúú yóò zàdí ní kìrìsìtẹ́nì ọ̀dọ́ mẹ́yìn ẹlẹ́kùnrin mati christianity no nɔma amɛŋɛlɛ adopt ye christianity sama mu gba ye christianity todu la ŋo bɛ yan mɔ protect mɛ ama ŋɔ gba dini ama do jida ma ko bo room deni ŋo bɛ lɛ abo london ma ko use date gregorian calendar o e isokusɔjɔ sate sunday monday tuesday wednesday thursday friday saturday odo do amu de takpo saka bi borum bo january tó dé òde volume dẹ màdódé òde blẹkì janus february ó dé òde dẹ màdókè fabrus march ó dé dẹ april màdódé òde dẹ kẹ release the lord of war ogun dọgba mama ya òde lẹtẹ ma òde lẹtẹ tètè òṣòlò òṣè ìdóhùn táwọn má lè sọ gbogbo lóde lẹjẹ ká máa wí ní ogun. John Jonas, Odo de Mare, the God of law, and the John of man you and your daily taken in you. I'm out of my life, who live from Kubo room, which I use, whom I immortalize, and so you immortalize. Edo do la ka do gbegbe du use kóòdè lẹ́gbàrí èkùn tàbálì ọ̀pàpá àmóòdó tùmẹ́gbé yìí màmóòdó àmóòdè ọgbẹ́nàánẹ ọgbẹ́nà òyà ẹ̀ nígbèdà bájọ́ inú òdè kò bẹ́jẹ́ màríòdè lẹ́gbẹ̀ alẹ́ọmá tàbálì màádọ́ká yìí mẹ́tọ̀ ó ṣe yóò bèbú kẹta jùlọ ó ṣe kéjì kẹ́yà kọ́ òmìnirò ó ṣe kẹta kẹ́yà kọ́ ògújà ó ṣe kẹ́lẹ̀kẹ́ kéjì ó ṣe kẹ́lú kẹ́kọ́ òmìnirò ó ṣe kẹ́wà kẹ́kọ́ kéré kàtàrà ó ti àkẹ́ ibi ẹ̀ká ẹ̀kọ́ dòdò fi ó ti àkẹ́ ìjọ kẹ́ẹ̀ká gàríó tàmóde òde kàbó ya ní yíòzù màgó kẹ́ẹ̀sì kún àmà tàbálẹ̀ màmá tẹ́nì kó dùn kìlú màmú kó sọ ẹ̀wìn yìí àmóde òde yìí ìnigbókìtẹ́ yìí báyìí ọ̀bọ adọ́pù pope gregory òun yẹn kí yẹ́pàmà ìyẹ́pàmà òun ìdójí dẹ́kọ̀ọ́gbò london ohun ìdé pẹ̀fẹ́dù ma gbòmádé gbòmádé gbó london ma ma bọ̀ gbẹ̀hùn mẹ́ àdínì kírísítẹ̀nì ìmẹ̀kẹ́ sojúdí ìmẹ̀kẹ́ sojúdí ma ma jẹ́ kó pope gringori pope ìmọ̀dọ́ gringori ọgbọ́ pope pope john paul rọ́nà ìwádìí rìzánà benedict kó uh-huh. pope ilẹ̀ dúdú kí pope Grigory. Grigory lẹ́ ohun tẹ́nẹ́ ti adopt ó tù yóò dẹ̀ àmọ́ room lẹ́ta mọ́ Christian kẹ́ mú gbà kama na so kọ́lọ́ tó mọ́ the first thing in come call with them ma jẹ́ bàbá ọmọ tó dé gbódò dé lẹ́ òbí àmọ́ mà kọ̀pá mà ìdẹ́ gbogbo bẹ́ẹ̀ London mọ́ surrender mà tẹ́lẹ̀ bó má rí ìdòwò ìdé ìtìlẹ̀ mẹ́gánìkó ẹ̀jí madọ́kí gregorian calendar ilẹ̀ dòdó òun yá yẹ́ yá ma sódé yánà rúmọ́wọ́ ní ìgbóde ètò yìí christianity if not religion ló fi jesus ní àbá ìgbì wálẹ̀ ní torí àti islam ìgbì christianity náà ní ìmúdà tọ́lọ́ kì wé christianity kì má jẹun jesus ní ìjàdí ni jesus ṣe ní jesus ìgbì wọ́ agbẹ́lẹ̀ ọlá ní so odo àmọ́ òde ilẹ̀ iná ọkà dì ní kí kírísítẹ̀n náà àbóòkà màdíẹ́kà kámá sí kírísítẹ̀n àmàyà àgbàrọ́là kírísítẹ̀n mú pọ̀kù kóhun ni kì àkókò ẹ̀yàn hàn máa kí ni jesus nukoko ayi jesus anukoko yà ayẹ́kọ̀ọ́ máa nukoko àgbẹ̀wò ah, àtàmẹ́tẹ́ máa ṣiṣẹ́ bọ́ lẹ́tà nìkíra jesus ayẹ́kọ̀ọ́ mati o kanu koko kongi ni eya eh, eh, wizi sosi ola emudene eh, emudene bite emudene oji emudene bibi ene ki nabo dago uchene bibi ene pabie ni bulumo jesus yi so amode idu jama konde mamode we christian eyo eyo eke ati i jesus one yewa iye pe wa dago boy won yo la yin tobila mu ma ni protestant e christianity mboga ni protest protestant abo london to yo ki ma ne rejo don wa to am da bi abo o wu ma le ma ja am ye am ka bi ro ja ne room ma we christianity do yo dudu e du ma le oh, ah, ma du mai ìṣẹ́nẹ̀ dàmí àmà àpapà ó yá wọ́ ma gbogbo lẹ́kìdé ò kọ́mà ríyàn lójí kàkú fòfì adéródó yọ mà yẹ́kọ́ yọ ẹ̀dẹ́dọ́mọ ọyọ ẹ̀tọ́ nìní ni ó nà kí ṣe jìmọ́ ọlọ́dọ̀ ń ó nà kí ṣe béwu ń ó nà kí wóòlù ó nà kí wú nán yọ abegi asodo yana maka mako yairo yama bakweju amanu ga dawa labe ogwa waga maguna nganya kamewa ola leg madola lo gwa nabi muhammadu anabi emega biaja ne bekumemi pio pio kabi kristo ne da bidango nganya kamelewa edomo i je manya dango iko yake fibebe e fini oyomizura rogwane nga nebi muhammadu gulibati rum maborum ama kabri aborumu ami kristan Dumini ko fa innahu min ba'di fi adna al-ardi maumatu o go ma geographical location go ma domale fi adna al-ardi ungbe ki meru jana mi arabu tene o jana sham ẹgbùnà kú iṣẹ́ ohun ẹbí jẹ̀sírẹ́tà arab dábàlì kàtẹ́tà kàwọn mẹ́ ó yà nà mí arab papò ìkógbélé àmì kírísítẹ̀nà róòlù mú yìí ihò ọmọ arab mi rẹ̀ yemen jordan syria ngbodú gbogbo mẹ́ka medina dúk tony blair former uh, prime minister of united kingdom àmọ́ okú ọ̀hún dé ògbó kàníbi yọ máa nọ́mà pé mẹ̀dínà ìrẹ́nà mọ̀rù yọ máa nọ́mà pé mẹ̀dínà ma danish mọ́kọ́mọ́ ayé ajú òbó lẹ́yìn sí ma Medina. Ma mẹ̀dínà mahamadu fi adinal ardi geographical location gbogbo wule take place there adinal ardi a na yake meroja na mi arab fasara kadomo adinal ardi àmì geographic àmì islamic geographic mẹ́rin ilẹ̀ pàpọ̀ àkóyẹ́lẹ̀ wà ní inúgbòkè mẹ́rọ́já ní dẹ̀nẹ̀ dábẹ́nà àti níyí oyana sham adina arbi ngbòkè mẹ́rẹ́ ngbòkè anà ngbòkè mẹ́rù dẹ̀nẹ̀ ìmẹ́rùgbò ìmẹ́rọ́já ní àmì geographic ma wọ́n ọ̀bẹ̀ nìyí ma de te ya no ya ne le ma go tu ki baro ya le nya no o ya ne ki qur'ani ka te miracle qur'ani ye li le ti ngo le qur'ani de ije adini u ya ku ma ya yi kama ka bi ma ka ko ya yo ya ma baba kama ba ko ya nga ma e, ni mi du àbókà àti àjàmí kírísítẹ̀nì máa kọjú àwọn tó lè sáré kó dálà rẹ̀ ní ìmà ohun ọ́ tàmẹ́lẹ́lẹ̀ àmá yá tàmẹ́lẹ́lẹ̀ olùrọ̀ owó máa yá ta má bàbá ló yé mà ní onúgbònúgbò ẹ̀rẹ̀ rẹ̀ kúránì ayé àwọn kìí wá nẹ̀dẹ̀ yẹnu ohun mímbà muhammadu kánàdìgidú tako yẹnu bẹ̀lẹ̀ kàdúbì pàmà káàkiri lẹ́wọ́n kéwò gbogbo kírísítẹ̀nì dùrí iye anya agbanì píòpíò ṣe dé ma ń yá revenge ma ń yá retaliate ká mọ́ onúgbònúgbò ma ń yá dùmẹ́dù píòpíòpíòpíòpíò a mọ́ ní ihe gbanyata fi ìgbédé ibi wàánsì ní lílá ìlú بعده ويومئذ يفرح المؤمنون في بضع سنين ẹgbàyàn máa yádùn mákè fèrèdè ìsìní ìrọ̀dọ̀ gbẹ̀ẹ́ kì máa jọ ẹ̀kwán ẹgbọ́ka máa bàpà gbọ́ kàkà àmọ́ kìrìsìtẹ̀ náà yádàbí wíìn àmà káàkiri máa tẹ́ ní iyọ̀ Ma jẹ́ ní kẹ́ẹ̀dẹ̀ awo kàkùnmà ayá rìtàlẹ́tà ayá wíìnà máa kábìrì agúnná wó olùgidẹ́ yìí fi bèèrè ìsinmi sayidina abubakar ní siddiq unagbíje yẹmọ̀n ẹ̀rẹ̀ rẹ̀ wọ́n máa yà ibi tá tako ẹ̀yà lẹ̀ gúlìbẹ̀tì fi adẹ́nàl ọ̀rùbì wọ́n mín bá di gọ́lẹ̀bí ń fi لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون iyo gbogbo kàmí káàkiri jẹ́ àgbò burúkútó àgbà ayíyọ kàkí nìyí àmẹ́àmì kírísítẹ̀nì dùrí ọjọ́ ayé ti wé ìkúrá ní wọ́n níbi muhammadu dẹ̀ aliflẹ́mìm gólibẹ̀tì rúm fi adínàlọ́rùn wọ́n mímbà àdìgọ́lẹ̀bí ń fẹ́yọ̀glẹ̀bọ́n بضع سنين وهم من لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون إيه بقى من كبر دوجة جوجو كما جاتو جماعة إيه يا ريبيتي وما بو أقول أن تاكدهو ما يمي هلوان ويرو تامتي قرآن ملا ما يمي رو يمي هلوان ويرو abe ma ne ama kabiri ama wuna mo ye ma ame ama kabiri ame ami kristian duke emi alo me ame ne ame ama pa o egba ye ma wa ma wi ne ŋun advɛn na bɛ kariɛ hɛ pio pio kame kristian ya nyaŋo dɛŋo ŋa nya kame lɛ lɔ dɛ mɛ mi baka ma di ne ma yi ne ne ama mɛ ŋa riziki o teme ye k'a ya ne ama abu antan abubakar yamen na arziki o temeje ka jani sen kuma umadu owo dome hayi antan abubakar ba ma ba amma kuma muko na ogana ki na zabe lovely bet ki jama mati ato hote kama baji ama ni baji ama ngalaga kele arkali mamera dabo mati amite bet bet bet bet le ìkéjì dùdú àdínì tẹ́lẹ̀lẹ̀ ọ̀rìn jẹ́tánù sẹ́nà bẹ́kẹ̀ ohun rí wọ́ bẹ̀tì wọ́n tẹ́ pàmà ọgọ́kà mẹ́ni nàíjá bẹ́tì ọbẹ̀tì nàíjá wọ́ bẹ́tì ní sẹ́nà bẹ́kẹ̀ ìní nẹ́pàmà ìmẹ́ngà rìzìkì kọjá ni ẹ̀ngọ̀ rẹ̀ wọ́wọ́ àmà mímà kọjá ni kúránì mẹ́kàkà àmì kírísẹ̀nì ẹ̀yàdùmẹ̀kà yìí ẹ̀ngọ̀ rẹ̀ wọ́wọ́ kọjá ni sẹ́nà yowo ko jana on the side of yama baba i sama am o bi bibi sinina le ma win ama baba me men yo wa pe me ko ama win meme ama kabiri ama ama chode maka ama menge ma baba ko ngodo me halale gudu ogule wa kuma dun me ma yubu sanna bakar me yo ine kama no jale oya

àwọn èèyàn ti bídú ìn kò árọ̀bù àti bídú ìn ẹ̀hùn lé ìyàn ìṣẹ̀lẹ̀wó ẹ̀tàdù ìmúdà ìyàn ẹ̀gbọ́n alùkàlẹ́ ti onúkọ́nù owó mú owó mú alùkàlẹ́ dọ̀dọ̀mọ̀ àwọn kìtùkọ́ ìwáánẹ̀ ohun wáyé dẹ̀ bí tí dàbí kàkọ́ yọ́lẹ̀ bọ̀ta bíbú ìyìn kùránì káìlẹ̀mọ̀nà sọ́dọ́ mẹ́fẹ́n kùwẹ̀dọ́wọ́mán sẹ́nà bọ́kar ìwọ́nyà ìtàjìdìdì ṣe pàmọ́ kàkùmẹ́dẹ̀gbàtà náà wà ọdọ́ ìbọ́dọ́ mẹ́tata ó ma ló ẹ́dàbí àgbàtàbí ayé kó ọdọ́hun náà dà màkọ́dọ̀ yẹ́ fẹ́ Kete kétékété ọlọ́dẹ tí kò fó ìṣẹ́dọ́lá ọlọ́dẹ kùmà pánámọ́dẹ má ọlá mẹ́wọ̀n rẹ̀ tó mà bú ṣẹ̀ lámọ́dẹ ó dẹ ṣẹ́dọ́lá ma wọ́n ma ábù ìjàpámi kírísẹ̀n kete kete kete má tó ń wéwé mamọ́gbà má tó ń wéwé ma ewo ma rìkọ́bà ma wọ́n pọ̀ tún yóò já ní àmà káàbìrì gidẹ́ yìí ma tó ń wéwé mamọ́gbà ma tó ń wéwé mamọ́gbà má tó ń wéwé mamọ́gbà ẹrẹrẹ àmà àwọn ògùn ìjù mẹ́ni abókè wá gbàdí ní ìsìlámà kó yà àmà káàfìrọ yẹlẹ̀ tí kéne òkè kúránì káyí kí a tẹ̀tẹ̀ oyí ọjọ́ àmì kírísítẹ̀nì bébì tẹ́nà kọpa mẹ́dùgbẹ́lì yìí bùn mẹ́dà mẹ́lá ń bókè ní kúránì má kọ́tẹ̀ kúránì ọgbẹ́ kò bẹ́ẹ̀bọ̀ máa skúlù ẹ̀bọ̀ skúlù ìlìjí màmá ẹ̀bọ̀ kìjọ máa mẹ́gbẹ̀ kùránì máa mẹ́gbẹ̀ kùránì ní àìlẹ̀kùn nínú àdínà ọmọmẹlẹ̀ ẹnẹ́kì kùránì bá yámọ̀yí ma kírẹ́tì yámọ̀yí ma mẹ́rì yámọ̀yí ma ti mẹ́rì fi kírẹ́tì náà ìyá bí kírísítẹ̀nì nà nígbà kẹ́wọ́n ọlọ́kìdé kírísítẹ̀nì kọ̀ndẹ́m ẹ̀ẹ́tẹ̀wọ́n lẹ́gbàá olókí máa nẹ̀rẹ́ dúdú wọn ẹ̀wọ̀n ọjọ́ kàtọ́gbá yẹ́nà ọjọ́ kọwa mi kírísẹ̀nà ya tàmà tọ́wọ́ ya ma kábìrí lè wọ́yẹ́ ọmọ ibi yẹ̀kọ́ ọ̀rọ̀lùmọ́mìnú ọyẹ́ ìlàmì múmìnì àbẹ́kì kẹ́dọ̀ lọ́jọ́ màlẹ́bà níbi muhammadu ma ń yá kẹ́dà àmì kírísẹ̀n màkà màdọ́mọ́ ní àmà àmàmì kírísẹ̀n yìí ní lábẹ́rì ń ṣe ìkùrá

àmì múmini ọjọ́jẹ́ kádé àmì múmini ayé olùkàdìdẹ́ ẹ̀sẹ̀ léwu tabalẹ̀ tabalẹ̀ tabalẹ̀ tabalẹ̀ ìkò ẹ̀sẹ̀ yárọ̀ ìkò amúdábà rẹ̀ tí mo dábà ní tọ́ ọjọ́ kí dà àgbẹ̀rẹ̀ kàtẹ́ kàkà bẹ́ẹ̀ ọjọ́ kí mo akọ́lọ́ jẹ́ ẹ̀sẹ̀ náà